ọjọ́ òun lè dáfẹ́ sí mi òkú ìgbà wo láìsàn tó ṣe ní ìfẹ́ dòkun báyìí. láyé kò lè ṣẹlẹ̀ inú mi ti dáyà tún wá. kò sí nǹkan tọrọ ní ìdílé Èdùmàrè òun ṣe fún ọ. ṣé òrìṣà tán ní kí n wá náwó sínú àrè alẹ́ tí má lè gbọ́ alẹ́ nu má lè fọhùn ṣìkìrì tó bá dúró. ojú yín ni ó ṣe nígbà tí yẹ̀yẹ́ kórìí mi tí ó padà dá yẹyẹ ìfẹ́ rẹ nípa mi bí ọtí ni mo fi ń rìn káàkiri tí ó kété tí ọmọ ibi tí ibùsùn ẹ̀ wà mọ́. ìkíni ká ìkejì ká ìgbà ìdájí méjì ó lò mí. ọmọ mi ló lè tó tó bá mẹ́ta ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi. ṣé kábíyèsí ò mọ̀ pé gbogbo ibi ló gbọ́ nísọ̀kùn omi tó bá wọn níwọ̀n là ń dá lásì tómi bá pọ̀ lápọ̀ jù ìsọlájà lábùkù ni mi. àlùdà láyé àlùdà lóko àlùdà lọ́la lóde ẹ̀fọ́ ọ̀pọ̀ ẹ má dodo ọdẹ ó gbẹ ẹ má dodo ọbàtà ojú ooru ẹ má dodo òróró kìí kì tó máa ní pẹ̀kú tó fẹ́rẹ̀ gbọ́n rẹ igbó Yorùbá ti rí. ó ní gbogbo yín pátá lẹ́ni kó wọ́n náwó sí òòṣà òun ọ̀rọ̀ yìí lóye. kó tó tọwọ yí ọ̀la ẹ̀yin ẹ̀ṣọ́ mi ẹ̀kan náà lù ú <laughs> ẹ gbèrú rẹ̀ wá bá mi láàfin. amúnibúni ọba aláǹgbá orí èṣù. ọ̀tá aláwọ̀ ire àníṣe ọ̀tá aláwọ̀ ire àníṣe ẹ̀kí ọdún jọ. Ọdúnjọ pẹ̀kípẹ̀kí ọdúnjọ ọdúnjọ ẹyẹlé òfò àdàbà òfò. ó wà gbẹ̀ kó dẹ̀gì ọba wà gbẹ̀ kó dẹ̀ ṣoṣo owó orí ẹ mọ́ ẹ̀fẹ́ ìyàwó owó orí ẹ fẹ́ yàwó. fọmọ ní ò bá bá tàn abárọ̀bá hmm. àròbá báyìí ni bàbá àtàn. àwọn fìgbà kan lé ìgbìkì karan kàṣe. torí ọ̀rọ̀ rẹ̀ mi lájí ìfẹ́sọ́nà rẹ̀ níṣẹ́ ní sunmílà. ajébándélé fúnra ara ẹni rà sọ̀kòrò sàn àrọ́sàn àtòrókò àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọba adédìran fọ́n sọ̀rọ̀ kò ká you.